السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله والصلاة والسلام على أشرف المرسلين نبينا محمد صلى الله عليه وسلم قلت الله ولغبا عليكم إبيارا قول أن يكون الله إلى قلوب المراقب أواني كتاب الكتاب إلى كتاب الإنفاق ìgbéyàwó ti ṣe ikú láti ṣe ìgbéyàwó. Anas bin Malik sallallahu alaihi wa sallam. Àdéhùn yìí, الله عليه وسلم تلقي ابن المدينة قال سبحانه صلى الله عليه وسلم تغني إبنيه أنا كمولوك يعني الله في أقل من فعله كثير من فعل محمد صلى الله عليه وسلم هو قال صلى الله عليه وسلم ما في قريب يعمل محمد صلى الله عليه وسلم في يوم القيامة أنا كمولوك pé ìlú àgbàdo àgbà bíi sọ̀rọ̀ àwọn àlejò sẹ́yìn ó sì pẹ́ ìtọ́jú pọ̀ àwọn àlejò àlejò sọ̀rọ̀ sọ̀rọ̀ àwọn àlejò sẹ́yìn. nínú ẹ̀kọ́ tó kọ́ wa ó náà ní àdéhùn sí àtẹ́ka wọ́n gbogbo ọ̀rọ̀ rí. alẹ́ lára ní òsì wọn lu àwọn obìnrin rẹ̀ ó lára ní sọ̀rọ̀ lọ́rùn àlọ́ ìtọ́jà òsì wọn lu kọ́dà dáadáa lára ní òsì wọn alẹ́ òsì wọn lu sọ̀rọ̀ lọ́rùn àlọ́ ìtọ́jà. ìgbà mi wá àti sọ̀rọ̀ lọ́rùn àlọ́ ìtọ́jà ló sọ̀rọ̀ nínú àdéhùn rẹ̀ àti òun gbẹgbẹ fún àlọ́ ìtọ́jà sọ̀rọ̀ kọ́bá yìí ó lẹ́kọ̀ọ́ fi hàn sí ó lẹ́kọ̀ọ́ fi hàn sí àmọ́ ẹ̀ lẹ́nu ló wá pé pẹ̀lú ní alẹ́sílẹ̀ lọ́sẹ̀. ìṣẹ̀lẹ̀ Muhammad sallallahu alaihi wasallam òun náà ló gbà ní wà pé bíyàwó wa bàbá bàbá tó wà lọ́jọ́ ọ̀gbọ́n lẹ́yìn tó ti kàtẹ́ sí bákan náà ẹ̀yìn ẹ̀yìn ìṣẹ̀sùn rẹ̀ bẹ́ẹ̀ bá yẹ ìṣẹ̀sùn rẹ̀ tó gbọ́ lọ́nà ẹ̀sìn ẹ̀ ọ̀yẹ̀ ń dára àlẹ́ tó wá ní kó lù ú àlẹ́kọ̀ọ́ àlẹ́kọ̀ọ́ ìyàwó rẹ̀ rí àwọn ìyàwó lọ gẹ́ àwọn ará ìdí nínú ìyàwó rẹ̀ máa lu agbọ́dọ̀ ẹ̀ náà báyìí oníṣu náà oníṣu ìyàwó ẹ̀já ẹ̀já bá bọ̀ ní ìsìlámù àlẹ́bí wa fi sínú ara ìyàwó àbọ̀dọ̀ àrí ìsúná ìyàwó rẹ̀ tó kékeré tó ó bẹ̀ ọ̀pọ̀ ọ̀pọ̀ ẹ̀kọ́ ọmọ àlẹ́bí àìyàwó tí ọlọ́dà làmìlà gbogbo anabi lẹ gbogbo anabi lẹ nu paa anabi wa ké anabi ẹẹ ayida kọda ẹnuwa adéwòye alágbó n'akẹjọ wa báyìí wo wóni wóni anabi o olùkóni k'akẹjọ wa báyìí ayida yẹ lọ abá kí àwọn jẹ lọ àwọn kọlọ abá náà jọ lọ wa lórí wa nípa wọn náà ká ìfà ọlọ abá jẹ ọjọ àná ìfọ wọ́n ti bẹ̀ náà wọ́n ta níbi òjò ànábi òjò àìsà òjò ànábi ọ̀rọ̀ tiẹ̀ àìsà ń bẹ̀rù àgbà tó bá yọ bí dáadáa sọ́kùn ní ojú tó sọ ọ̀rẹ́ fúyà wọlé wọn àti àmì wá nìyà àmì ẹ̀fárí dà ọ̀tọ̀ọ̀tọ̀ àárín wọn sọ́nà lára àwọn ẹ̀kọ́ tí àánà ìdìbòránì àti àtàwọ̀tà tó pọ̀ fún àwọn àwọn àmì ẹ̀fọ́nà kọ́dà àánà ìdìbòránì ìdìbòránì jẹ́rìí wọ́n bá gbàgbé lọ máa ń tẹ̀lé bí ó ti ń tẹ̀lé àlejòwá rẹ̀ tí ọmọ yẹ kó dídé ọmọ yẹ kó dídé àlejòwá rẹ̀ kàn wá kó wá bá ọdún ti ń tẹ̀lé àlejòwá tó lẹ́nu òun kàn fún abúlé àti ìgbàgbọ́ bẹ̀lẹ́ yẹn ó dà nàbí èkúté wọn tó fẹ́ fẹ́ gbélé èyí tí wọn táyà wọn wá já tẹ́lẹ̀ máa bá wọn kó láti fi kàn sùn náà yẹn tí èyí tẹ̀lé ká Ọdún wọn jẹ́ ọba arúgbẹ̀ nípa láàrin àwọn èèyàn, ọjọ́ ọ̀rẹ́ ni, ọjọ́ ọ̀rẹ́ ẹni tó ti alápẹ̀ ìgbà rẹ̀ ti lọ. Ọmọ ọlọ́mọ ẹni tó lè kọ́ ọmọ ọlọ́lọ́. Yóò máa fi ọmọ ọlọ́mọ ẹni wọ́n ti ẹrú fún àwọn àbí ẹni. Gbọ́ àwọn ẹ̀kọ́ fẹ́ káfọ́ láti nínú ọ̀nà ọlọ́mọ àlọ́ sọ́jà. Àánú ti láwọn fẹ́ jẹun pẹ̀lú àná yóò tún àtàlẹ́ kan jẹun báyìí. Ó ní àtẹ́bí wa fi làákàyè òun yóò àgbéwálẹ̀ àlẹ́bí òdo láàká ìjẹ́ òdìrí yóò gbé wálẹ̀ yóò fi tètè dé láàká ìlòwò àbí tó ń gbé láàká ìlòwò tó kè kó fi tètè dé. Obi yóò fi èrè fún ọmọ ọlọ́mọ mi jẹ pẹ̀lú ẹ̀wọ̀n yóò fi ọmọ wọn tó lè fi ó fi èrè fún ìjọjẹ sí àwọn ìjọjẹ. Ẹ̀dọ̀ tó máa bẹ́ẹ̀ lórí jẹun fi lé jẹun náà inú kọ àyàwó lé ní jẹ́ pé nǹkan ọ̀gbìn ìdílé dání ní ìkóni o. Òun wá sọ fún àníyá ẹ̀mí ìlà àwọn àti ìpínlẹ̀ àti ìjọba sọ pé ìgbóni ojú yóò wá wíwẹ̀ fún àwọn àlejò ọdún nígbà alẹ́ ẹ̀kọ́ ni olùkú dákọ̀ náà ó ní jẹun pẹ̀lú ọ̀tún rẹ ọ̀gá bu ìwà ìwẹ̀. sálẹ̀ ní ló gbà nígbà mẹ́ta ìwà kọ́ọ̀nù wa yóò ṣe wá ló gbà wá ánẹ̀ àtàwọn sábẹ́ àti ìwà mọ̀sánmọ́ sọ̀rọ̀ wá ó ní ánẹ̀ lẹ́yìn ìyẹn sọ̀rọ̀ lọ́wọ́ àrẹ ó máa sọ ọlọ́run olùkọ́ ọlọ́run ó ti sẹ́yìn fún ọ̀pọ̀ àlẹ́ ni wọ́n sọ pé gbàgbé ní àná gbàwé kọ́dà wà á òkè àwọn àgbà mi ń bẹ ìdígbàwé wà àtàtà wọn ló lè ta àbí kò máa ń fẹ́ yàwó ẹ̀sìn ìyàwó nù òbí ló kún yìí àdìgbà ní ká máa lọ́wọ́ la àtúnyàdí àdìgbà mi. àtẹ̀yìn bá lóun lè ṣe súnà sílẹ̀ àtẹ̀mí àtẹ̀mí náà kò sí lójú ọ̀nà mi ojú ọ̀nà mi ojú ọ̀nà ojú ọ̀nà mi àdéhùn yìí ó ní ìtàn tó pọ̀ àwọn kan ní wọn bá ní Muhammad sọlá sọlá àwọn mẹ́ta wọn náà fẹ́ bí àwọn mẹ́ta wíwẹ̀ tó ti sáré ní ìdílé mọ́tẹ́ àdéhùn wọn dà tọ́ba àwọn ọmọ mẹ́ta lórí táwọn afá tó wọn tó ní àwọn ti dáadáa tó láì tó pọ̀ lọ náà kẹ́lẹ́ lórí alẹ́ bí èsì wà lọ́lọ́ ní ẹ̀ náà bá wà lẹ́yìn ẹ̀kọ́ yìí ẹ̀sìn wa alẹ́ bí àwọn ìgbà wí. sáré sáà ṣètò mẹ́ta àtọ́wádé mẹ́ta ní

torí ẹ̀ lọ́kọ́ ọ̀bẹ mú kọ́mẹ̀ àtàwọn báyìí wà lẹ́nu wọn á bẹ̀rẹ̀ ìwé ìlọ wọn àwọn wọn àtàwọn ìdòkú táwọn ìgbà kéde kápá náà. wọ́n wá lóko gbogbo ń táà lẹ́nu máa ń ṣe ilé sábàáyé sábàáyé ń ṣe yìí ẹ́ olú náà ń ṣe ìjọba káàmù àgbẹ̀dẹ kò lé lóbi. wọ́n bá wúra wọn lójú ẹ̀wá táwọn afárá wà lójú àlẹ́bìtẹ́ kọ́nà fi ta oníṣẹ́ ẹ̀jẹ̀ oníṣẹ́ èyí tí èsì olóòfò oníṣẹ́ wọn lábẹ́ bí ìjẹ́lẹ́ bí àbúrò yìí sùn táwọn bí ọ̀tá wọn sùn ìkẹ́ni ẹ̀gbọ́n náà tó ń lọ báyìí táwọn sùn lè ní sókè ẹ̀jú bá ti jẹ́ alẹ́ ní inú àwọn lábẹ́ bí wọn ìjẹ́lẹ́ bí àbúrò wọn kéde wọn sùn sùn òun wọn wá sí ìgbà ìtàn àbúrò àti àwọn ẹja tábà tó kẹ́lẹ̀ tó kẹ́lẹ̀ sí ọdún àmúre wá sí

tó pọ̀lọpọ̀ lóde ní ẹ̀fà ìlú ti ní àdúgbò fẹ́yàwó ní ẹ̀fà àfihàn kò fẹ́yàwó tó ń rún mi lè èyí lè fi ti dá ní àdúgbò tó kù jẹ sí ìṣẹ̀ lábára ni. tó bá yẹ sí ẹ̀sẹ̀ wọn sọ̀rọ̀ bàtà wọn sáà kí àtàlẹ́ wá dé wọn bá mi láti rà pé wọn kálí wọn mi sọ̀rọ̀ yìí ó pè wọn tó tó pè àwọn oníjọ wọn ó bẹ̀rẹ̀ fún bá nínú àwọn ìbí yẹn. ìgbà tó wọn fẹ́ pa àmì ìdára ló fún mi lẹ́yìn ìdára ìlà ìlà olùkókò ooru. sọ̀kọ́ nígbà àti ìtọ́wọ́ pé ọ̀rọ̀ bọ̀ tẹ̀síjà lẹ́yìn lọ. àlẹ́bí pọ̀ fún wa ní ìwà yìí pé púpọ̀ wọn lè mú o gbọ́dọ̀ sí gbogbo tẹ́lẹ́bíyà ó pọ̀ fún gbàgbé ẹgbẹ́ wọn gbàgbé lọ láì. bàbá pọ̀ fún ọkọ̀ wọn bàrẹ̀ ìdáná wọn dáwẹ̀ ní àtẹ́tì lọ ọgbọ́n ọgbà lọ ilẹ̀ àgbọ́lé lọ́pọ̀lọpọ̀ ibi díẹ̀ àgbọ́lé rè sẹ́tìmọ́ báwọn ìgbà àwọn ìlú nàìjà ẹ bá ti gbọ́lé bẹ́ẹ̀ ní oṣù kùnlé bá ti gbọ́lé bẹ́ẹ̀ ká àbọ̀ ọ̀sẹ̀ àtẹ́tì lọ bẹ̀rí nǹkan ilé ìlú tóbi tó ti lè gbogbo tá a máa bẹ̀rẹ̀ lẹ́sìn àwọn sábẹ́ abẹ́ lóbi àdé tó ti wájú ti dá ìlú pé ẹ àtàzà wà ní ẹ̀fẹ́yàwó ẹ̀fẹ́yàwó ẹ̀fẹ́yàwó ẹ̀fẹ́yàwó òsì èèyàn gbé ní níbi ọba ti lá ọba ti lá níbi náà rẹ̀ wọ́n tẹ̀ wọ́n tẹ̀ wọ́n tẹ̀ dáadáa rẹ̀ bí ìyá lọ́nà àmọ́ ẹgbẹ́ wọn sọ pé bàbá alágbájá ò láti àwọn oníyàwó bàbá alágbájá ò fẹ́yàwó àkọ́kọ́ ni bí àwọn àbá yìí ti nù àánú àwọn náà ti tẹ lọ́wọ́ bí ìyá ti tẹ lọ́wọ́ àwọn ẹgbẹ́ ìkejì pé sọ́ọ̀tì ẹ̀ka sọ́ọ̀tì ẹ̀wọ́ abájọ́ àwọn àbá yìí pé

àwọn àbáwọn sàlàyé wọn àbá ló tún pé ìmọ̀ wọn fèsì mà sí àwọn ọ̀rọ̀ ẹ̀ àwọn ọ̀rọ̀ yìí àwọn ọ̀rọ̀ yìí òun ni òbí kára ìlà ti ń fẹ́ yà kéde tí wọ́n ti dá ìlera nínú ẹ̀ ti wù yọ ọlọ́run ẹ̀ ẹ̀ náyà àbí ọlọ́run àti ọlá ọlábọ̀lẹ̀ sọ̀rọ̀ ààrẹ ni wà ní kọ́ fẹ́yàwó ọ̀pọ̀lọpọ̀ fẹ́yàwó tó bá tọ́ bí ìfẹ́yàwó inú ẹ̀ ti tẹ̀lé ní ọ̀fẹ́ ìdílé náà òbí dára rẹ̀ bẹ̀rẹ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ أشهد أن لا إله إلا الله àti kí wọn lè kí wọn ní wọn àti ọdún ní ìlú ẹsẹ̀ ìfọ̀n máa ń lò lọ́wọ́ ìlú ẹni ní gbogbo ọ̀nà tí wọ́n dá lè fún ìbáwọ̀ ìjẹ́ ìyẹn lè ثم أجريت أبيهم ردا يديه أمر الأمة أبيه سوى أبي وجعلت لك ولما أقيمه من لا يقيم لما أقيمه تلك الأمر قانون Ini adalah pokok tapi bagian ten usulan lagi dulu. Apa anda kita katakan musuh ini? Aku di Karawani, aku belum dia láàbí abẹ́sẹ̀kálẹ̀ sáré afọlọ́gbọ́láṣí ó ní bẹ́ẹ̀ lè ní ẹ̀yìn tẹ́ tó rẹ̀ àìsọ̀láṣọ. ẹgbẹ́ wọn náà ń dáhùn kí jọ ẹgbẹ́ wọn yàtọ̀ lọ́láṣí bọ̀n tí ó ní ẹ̀sẹ̀ ní kápálẹ́ lórí nínú ẹ̀mí ẹ̀sẹ̀ tó lọ́láṣí bóyá ìtọ́wọ́ bẹ́ẹ̀ nìkan ẹgbẹ́ afẹ́sọ̀rọ̀ yìí lọ́láṣí jẹ́ owó ìjẹ́mọ́láṣí bá ní ẹ̀wọ̀n kò lè jẹ́mọ́láṣí tó jẹ́ tó lè gbé lọ́la tó rẹ̀ kọ́tọ́ sí bẹ́ẹ̀. ọ̀gá ẹgbẹ́ tó lọ́láṣí ẹgbẹ́ tó lọ́láṣí bóyá ká tó kẹ lọ rà ẹ̀mí rẹ̀ ń gbé àbí kẹ lọ tọ́ ẹ̀mí dàpọ̀ lọ báyọ̀ lọ báyọ̀ lọ tó alẹ́ kẹ ẹ̀mí mọ́tàlá ti kọ́ àtàwọn kò lọ alẹ́ ní ìgbàgbá ìlànà ìlà ìgbẹ́ ìgbà báyọ̀ lọ́ mú ìgbà òkú ìjà ẹ̀mí bá kọ́ ọ́ láti kọ́ lọ ọlọ́wọ́ kọ́ rẹ̀ mọ́ kó àmì àti àti kó dàbí òkè ní ìdílé lọ nínú kọ̀mọ́tàlá tó wà mọ́tàlá kiri báwo ló ń ṣe àlàáfẹ́ mẹ́ta àbí ìdílé كل مثلا كالمستحيل مثلا كل اللي تحمل اليوم يجي في عدد ولا مرة يقول صوت كبير ولا كان يبقى في العالم ولا طبعا طبعا في النظام وكذلك مثلا وكتابة مثلا لا مهمة ومثلا في الفلوس في كل محكومات wọ́n lè fún ọkọ̀ báyìí báyìí pẹ̀lú ìdàgbẹ́rẹ̀ ọ̀hún tó ti jẹ́ mọ́tàlá ní. àwọn mọ́tàlá àwọn ilé ìgbésẹ̀ kọ́sọ̀ sọ́dọ̀ láti wíwẹ̀ kọ́kọ́ sí ilé náà ń gbé wọn fẹ́ẹ́ tiẹ̀. tẹ̀lé pẹ̀lẹ́ dáná gba àyà ló wò ó bẹ́ẹ̀ bá ní kí wọ́n láyé náà kò tíì táyì èdè òní kí wọ́n tọ́lá sí wọn tọ́lá sí kọ́lá òní máa tẹ̀lé lọ tí wọ́n ti ọlọ́run tọ́lá àyà ló wà. ẹlẹ́ẹ̀kejì nípa bí ìtọ́lókè láwùjọ lórí ìdágbà ní a kòrónà kòrónà pé kọ̀ọ̀tàn fáwọn èèyàn pẹ̀lú nàìjíríà. àti ìbájọ́ wọn bá jẹ́ pé ó kíra wọn ní àwọn àlùbáyé tí èmi ìdí òní wọn tọ́lá sí ìmọ̀ràn tó ní kẹ́wọ́n ti ọ̀rùn lọ náà bẹ́ẹ̀. Àyàfi kò tẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ because sẹ́ẹ̀lì àwọn akótó yóò ní ó dá pọ̀ tẹ́lẹ̀ sọ̀rọ̀ wà lóyún ọ̀rọ̀ wá ló méjì ẹ̀rọ ìtàmà tó bá wọn jẹ ojú ìlú lọ sí. Because àwọn akótó tó sọ pé àwọn afáàtì bẹ́ẹ̀ ti ṣe yọ̀ ọ̀dà wọn á mú wọn á mú kó ti àfáàfà wọn á mú káàkiri.

inú àìsàn lélẹ́ àìsílẹ̀ ìsàn lè lòtọ́ tẹ́mátẹ́ ẹ̀dẹ́nu àwọn onímọ̀ ìdílé wọ́n sọ fún wa pé ìtọ́ yìí o tọ́jà ìlẹ́sẹ̀ tó ní àìsàn yìí tọ́jà kan ẹnu ẹni tí ò ní gbóhùn náà àmọ́ ìtọ́ ó ń tètè sí ó lè fi rìn tó bá káyọ̀ lẹ́nu ẹ̀rọ yẹn kò ní mítà tó wáyé lọ torí ẹ̀sẹ̀ máa kọ́ ẹ̀yà àwọn ẹ̀rí táìmì ẹ̀dúrà ní ẹ̀ta ọ̀làdì tókè ìtàwé máa ń gbéra rẹ̀ ẹgbẹ́ ìdílé sí ìkọ́ni ìjọ náà lè dáńtọ̀ ah, ló tó ká apá ọ̀gá ìjọba ìtẹ̀lẹ̀ ló tẹ̀lẹ̀ òkò sí ló lẹ́ ìtẹ̀lẹ̀ sí mọ̀ pé bí sáà yìí bẹ nínú ẹ̀ ẹ̀ ẹ̀ àbọ̀nù ẹni ìdí ìgbàgbẹ́sọ̀gbẹ́ tó tọ́ à ah, ó dàbí ẹni ní sọ́ọ̀mù wọ́n ní gbogbo àwọn àpá wọ́n sọ́kọ́ dábàá wọn rẹ̀ kọ́dà àwọn àlú kọ́dà àwọn àlú kọ́dà àwọn gbogbo àwọn afá ní áfíríkà yẹn àwọn náà ju wọn bá gbọ́ àwọn tòkòtò fún bẹ́ẹ̀. mo mú sọ ní ìgbésẹ̀ ẹyí sábà ẹ̀kọ́ gàdà afá àdúrà rẹ̀ kéwì kó bá jẹ́ dúdú kó sàbá bóòlù gẹ́gẹ́ bí ti sọ wọ́n tún náà sọ pé kọ́dà bẹ́ẹ̀ táwọn dúdú nìkan sọ àwọn àwọn àtọ àwọn àtọ àwọn àtọ tó láti kò tẹ́sí láì fò wa. ẹni kẹta lábẹ́ ẹni pé àwọn afá náà kò ṣẹlẹ̀ rí àwọn tí wọ́n kọjá lọ àwọn ti ṣe fásitì wá fún wa bí pé ẹ̀ẹ́dì fún pé kíkọ́ ẹ̀rọ tẹ̀lé fún yín bọ́ọ̀lù kẹ́lí lábòjú lórí ní káàpù ẹ̀gbẹ́ tẹ̀lé tẹ̀lé tẹ̀lé kò ní ti ṣe báyìí ọmọ tó máa ń tàn àbá yìí àánú ọ̀tọ̀ lọ sí wọn nípa kò ní sọ́mọ́ ìsọ́ọ̀lù àwọn ọ̀gá iná nígbà tó máa ń sọ́jọ́ náà àwọn ọ̀gá iná pàdé pé káàpù ẹ̀gbẹ́ tẹ̀lé kò ní sọ́mọ́ àbẹ̀wò tẹ́tẹ́ máa ń ti àlẹ́bí pàṣẹ pé sọ́ọ̀bù sùfàmù nílẹ̀ náà lè tó wá ti ní kí nìkan tó wà ní ọ̀ràn oníkẹ́lẹ́ ẹ̀ẹ́dẹ́ tó yìí. ìgbà àwọn tí àwọn táà ń bọ̀ láyé àwọn gbogbo ní wáyé àwọn kan ní túnà nígbà tí ókè àwọn méjèèjì wá gbà pé kò bà wọn jẹ́ kò sínú àwọn pẹ́jẹ̀ fún tó lè mú ìrùn tẹ bá sí lọ́wọ́ àti à àwọn méjì kò tó ní gbogbo but àwọn tó máa gbà àwọn tó bàbá ẹ̀sẹ̀ ní kẹ́lẹ́sẹ̀ mú wọn bá tẹ́ yìí àlẹ́fẹ́ mẹ́ta mọ́ adúgbò ní ọ̀rọ̀ títí báyìí o ẹgbẹ́ àwọn máa bẹ̀rẹ̀ wá ní ìsọ̀rọ̀ wa ààbì bá ti ṣe ẹlẹ́tẹ̀ ìdájọ́ àwọn ọ̀rẹ́ yà fún ẹlẹ́tẹ̀ nígbà tó bá rí rọrùn ọ̀ kájí ẹran ẹlẹ́tẹ̀ kájí ẹran ajá ẹ̀dẹ̀ ní àdúgbò kọ̀ọ̀tún ẹ̀rọ ẹ̀dẹ̀ tó lórí ẹ̀yẹ wọ́n bẹ̀rẹ̀ lọ́sẹ̀rẹ̀ ní fún wa báyìí ọlọ́run sàmàlà wa ṣe ẹgbẹ́ jàmọ̀ sí ẹgbẹ́ ó ti bàbá púpọ̀ àdúgbò tó ẹgbẹ́ ṣọ́ ọgbà ọ̀tá ara ó ní kúrò lóun bá wọn kọ́ orí wọn lọ́wọ́ àyè ẹni tó bá ti jọ wọn mọ̀ kó kábẹ́ rẹ̀ kò sí kan ó lè kò sí kan àmọ́ kò sí ní o sì fi tó kù tó kò lè fẹ́ yóò ní tó dá sẹ́ẹ̀bù nínú ọ̀rọ̀ rẹ̀ bí àtàlà ìjọba yìí kò wá ní ẹ̀sẹ̀ ká ó láyé ọ̀rẹ́ ìjẹ́ àlẹ́ tó wọn nìkan ló tòkúmọ́ náà náà ṣe lè gbàgbé pẹ̀lú pẹ̀lú nǹkan tó ń bọ́ nínú ìlú náà bá àdé ìwé ìlú wò tí ìbá àtúntò tí ẹ bá wà tó bá tó bẹ̀rẹ̀ pẹ̀lú àwọn àyè tí tó bẹ̀rẹ̀. wọn ọlẹ́ ìgbà fún ààrẹ ó bẹ̀rẹ̀ náà lọ mẹ́ta ara bí máa láti parí fún àwọn ẹni. ẹ bẹ́ẹ̀ tí mo sọ ara rí wọn bí gan. mo fi ọmọ múra àwọn tá ìdáwó ní ara ti ká kẹ́lẹ́mọ̀ tẹ́lẹ́mọ̀ kẹ́lẹ́mọ̀ tọ́tún ìdìrẹ̀ ẹ̀ẹ́dì ohun àti ìyá ẹ̀jẹ̀ òfin àtòkù ẹ̀ẹ́gbọ́ ohun àti káwọn ọmọ náà tìbá ẹ̀jẹ̀ ní lòní ẹ̀lẹ́nu àwọn tí ó sọ́pẹ̀ wọn ò sọ́pẹ̀ ohun títí tó fi dàpọ̀ ìjọ bẹ́ẹ̀ lọ́pẹ́ kára wọn gbà jùlọ ní ẹwà wọn náà ní tẹ́lú jẹ́ fún wọn ò kókó wọn lẹ́fẹ́ sí wọn wọn kó lẹ́yìn ọ̀sẹ̀ ní ẹnu ọ̀sọ̀ bàbá ìwọ̀n ọkọ̀ jáde kì í ṣe pátá ó mọ̀ ìdí tẹ́lẹ̀tẹ́lẹ́ tọ́lẹ̀ bá bàtẹ̀ ẹ̀kẹ́ ẹ̀rẹ́ bá ní wọ́n ní wọ́n ẹwọ́n jọ́sì ilé jọ́sì láìláì gbàgbà nínú bá gbé èmi ò ní ẹ̀mọ̀ nígbà tó bá ní ẹ̀mọ̀ ṣùgbọ́n tó fà ní ẹbí àwọn ẹni tó lọ́wọ́ lọ́wọ́ sápé ìgọ́mẹ̀ntì ìdílé ààrí gọ́mẹ̀ntì ìdílé táwọn pàdé fún wọn tọ́wọ́n ní kẹfẹ́ ṣe báwo bá ráì ẹ̀ àmọ́ ẹ̀ àmọ́ jẹ́ lọ́wọ́ ni o kẹ̀kẹ́ ṣe kọ́tà fún kámọ́ ráì kámọ́ ráì ọmọ bí ìyàlá bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ẹ̀yà máa jẹ́ ló tọ̀rọ̀ ni so èyàn tako alẹ́bìnrin ní asọ àmìlì ìfàkọ́lé asọ ìfàkọ́lé asọ ni àwọn tó bá jẹ́ sọ́ọ́ ní bá ti tako yọ ẹ̀ tako ni ìdí kọ̀wá ní ìdí gẹ́gẹ́ bí ẹlẹ́ẹ̀kejì máa ń fa ní ara wa àyàfẹ́ tó bá kàn pé kòrónà ń rí ìdókù ẹjọ́ ìyá kan wá jẹ́ kòrónà ń rí ìdókù onítàdá táwọn olórí wa wà nípa àti tó tó bá

ìdí ìsọ̀tọ́ bá títà náà wá ní wá ní kọ́. Àlọ́ máa kọ́ máa jẹ́ ọ̀dẹ́ tí wọ́n àwọn ọ̀gbọ́n mẹ́ta wọ́n fẹ́ lù wọ́n máa ń lù wọ́n Àwọn olùkọ́ wọn ní ìdárí ẹ̀ẹ́dá ní ilé ìjẹ́ ìjọba wọn, wọ́n yà wọ́n kọ́ lù wọ́n kọ́ lẹ́nu wọ́n ní ẹ̀yẹ́ wá ti kọ́ wọ́n wá gbà sí àwọn ẹ̀rọ sí nínú ìgbàgbọ́ sí pátíwá kọ́ sí sáàtì láàárọ̀ tó kọ́kọ́ kó èdè wọ́n ti ní àárọ̀ tí ó pàtó padà tó pé káwọn èèyàn tẹ̀lé nǹkan tí olórí sọ tí wọ́n sọ yẹn o kọ́mọ kí. òun kó tó kó ń rọrùn. bóyá wọ́n bá. Ah, tó bẹ́ẹ̀ pé fatuwa tiẹ̀ ó sì mí sí fún wa. ó ṣe àbúrò àgbàlá sọ wọn náà kára ṣé àbúrò ti dúró níbi fatuwa yẹn kí ìmọ̀ bẹ́ẹ̀ táwọn já àwọn ọ̀sán kárí bá táwọn já. wàkí ìmọ̀ wọn sọ ní sọ pé ẹ̀tẹ̀lé ọ̀rọ̀ wọn ti fẹ́ méjì bọ̀ wọ́n padà pọ́pílẹ́mì tó padà yìí ti ṣe pé ṣé pàtó dókítà ló ń sọ̀rọ̀ bá gbé ẹsẹ̀ lé ìlànà mọ́là kalẹ̀ wọ́n ti ń kírun ní káwọn yẹn ni o. Ẹjọ́ bá mú kókó mú ẹgbẹ́ kan máa sọ pé àpapọ̀ nǹkan bẹ́ẹ̀. Àwọn aláàbò ti bọ́ sí pẹ́ẹ́sì rẹ̀. Àwọn ọmọ tó ń bá tọ̀rọ̀ ní ìgbà ẹ̀ka jábẹ̀ ọlọ́run fún ọ̀rọ̀ ẹ̀ka jábẹ̀ ọlọ́run ẹ̀yìn tí wọ́n bá wà ọ̀pá ọ̀pá tó gbé ní ìtọ́kọ́ tó gbé ní àmì ìdílé gbọ́ ilé yìí ètò owó ìgbà nínú wa mi torí pé mo rí pé ẹ̀rí sí àwọn àpá ẹnu wa ah, ó ó tẹ̀lé lọ́wọ́ tó ló tẹ̀lé wọn nítorí tẹ̀lé kọ́kọ́ máa ń sọ yìí pé kò sí ní àdébí ní mo ní sẹ́mi tó bá tó sáré ní ìdílé kan nípa bẹ́ẹ̀ wọ́n ní àjẹmọ́ tó ká tó máa tẹ̀sìn kẹ̀tọ́ bá wọ́n ilé ní ìgbà ẹ̀rí àtúndì ọ̀hún ní àyè ọ̀hún tó gbọ́lé wọ́n tún ní láàrin àtúndì ẹ̀ tó gbé فتوى هو غير المسلم قال الإمام الشافعي رحمه الله تعالى lọ́dún dáàbì tó náà wà pàtàkì ó ní òun rí kílọ̀tù pé òun ráì òun ló yá òun sì rí àwọn aláwọ̀ tó wò dá àmọ́ ó déédé o kó yẹ kó ló dá o ó déédé tàbí kò kó ó déédé déédé kó ló o àwọn èèyàn àwọn èèyàn tọrọ àwọn nù pé pẹ̀lú ìdọ̀rọ̀ ìdàgbẹ́ tó ní wọ́n ní rẹ̀ ní ọmọdé rẹ̀ ní sáà ìgbà òun kò dìbò ọbájà òun láti ká gbà níbi ọlọ́run tàbí náà. Bọ́ọ̀lù, ìdí ilé ìwé tẹ́rẹ̀ nígbà mí àbí ẹ má bàtí lọ kó lẹ ẹgbẹ́ ó lè máa tẹ ẹgbẹ́ lè máa tẹ ẹgbẹ́ lọ lẹ́nu àbí tó kó lẹ lè máa tẹ ìtún rẹ nínú rẹ ẹ àbí kẹ́rin kẹ́rin ní ìlànà àdúgbò ó ní bọ̀ ẹ má dà ó ní kó ní kí wọ́n ti tẹ́ ní wàá gbà ní kẹ́kàdà ní kí kẹ́rin sọ ó kúrò bá kù yí o. wọ́n sọ wá gbọ́rọ̀ ẹ̀ lọ sí kẹ́rẹ́kẹ́rẹ́ rẹ̀ lẹ́kùn wọ́n ti tẹ́ bá wọ àwọn ilé wọ́n ti tẹ́ kúkà lọ́kà tó ṣe lọ́kà fúláwà tó ti yò àwọn tó ti ṣe lọ́kà tó ti yọ pé pé kúkà wọ́n ní ìbọ̀lẹ̀ fẹ́ kó jẹ lọ fún yàrá yàrá tó ṣe. ẹ lè dáàbì ẹ ń tẹ́fẹ́ pé lọ fún lọ lè dáàbì lọ́fẹ́ lọ lè dáàbì pé pé wọ́n wá sí yò wọ́n ní kí lọ́fẹ́ tó ṣàfà tó ṣe. dáàbì àlùkò. wọ́n ní adé jẹ́ àwọn àdéhùn ọ̀sán wọ́n ti bọ̀tọ́ bá ti sọ fún àwọn tó bẹ́ẹ̀ lọ́dọ̀ òfin lẹ́yìn tiẹ̀ ó ní sí bàtà sí ó lè padà wúlò láti gbogbo ìjọba fún un ọjọ́ tí méjì fẹ́ lọ ẹ̀rọ ìmọ̀ta ọdún sí lọ pé ẹ̀rọ tí a bá fún ìṣẹ́ wọn lẹ orílẹ̀-èdè ní káyọ̀ náà fi láàbò tí òun náà ti fi níta ń sọ pé níta náà sọ yìí àwọn àbáwọn máa ń pàdé wọn máa ń rí kú ẹ̀kọ́ kan ní òní ẹ̀sẹ̀ tó ń wá bọ́ èyí tó tó tàlàyé rẹ̀ tó tàlàyé rẹ̀ olùkọ́ níbi àwọn tó ń fàkọ́ méjì nínú àwọn àpàdé lè rí ẹ̀sẹ̀ àwọn mẹ́ta. nínú ọ̀sán náà bí ẹ̀sẹ̀ tó ṣe ń ọ̀sán tó níbi Tèmi ní pé ẹ̀rẹ́ di àwọn tó ti bẹ́ ẹgbẹ́ tàbí gọ́ọ̀mẹ́ntì wọn. Tẹ́lẹ̀ tó ti rí, ẹ̀wọ́n ní pé àwọn tó wà ní àkọ̀wọ̀ fún àwọn ẹ̀ẹ́dúfà ní àwọn àdìmọ̀.